nípa báwo ni a ṣe máa bá àwọn alásùnmọ́ wa àwọn ẹbí wa tí wọ́n jẹ́ kèfèrí bó la ṣe bá wọn lò tí wọn fi ní kórí bú bá wa lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run wa ní qad kanat lakum uswatun hasanatun fi Ibrahima. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم أنا أنا برأ إنا برهاء منكم وممن تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لا تكبرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير هذه الآية الله سبحانه وتعالى في صلاة فوا ما جرى بين نبينا إبراهيم عليه السلام وأبيه انتصر لنا النبي وإبراهيم àti bàbá tó bí ànábì ibrahim ànábì wa ibrahim alayhisalaam òun náà ni àkọ́kọ́ ní àwọn ulul azmi minar rusul àwọn ànábì al-anbiya àwọn ar-rusul àwọn ànábì yàtọ̀ sí ar-rusul àwọn ànábì kiri yàtọ̀ tí wọ́n pẹ̀lú àwọn ar-rusul wal farqu bayna al-anbiya النبي إنسان ذكر رفع إليه بشعر ولم يؤمر بالتبليغ والرسول ذكر مطلب إنسان ذكر رفع إليه بشعر ويؤمر بالتبليغ طيب àbújá pé àwọn afá mi tún tàn án fa tààrífù yẹn nínú àwọn ulama ẹ ọ bá lọ jẹkẹ ó jẹkẹ ó tọ̀tọ̀ ó sì wà límọ̀ ní tiẹ̀ nìyẹn àwọn afá nínú àwọn ulama wọ́n dọ̀ afa tààrífù yẹn pé àárín nínú àwọn ànábì tó jẹ́ pé òun náà sì tètè bíléèkì láfírí nínú wọn tó sọ wípé alifarko bayan al-anbiya wa rusul ni wípé al-anbiya lam yu'taw risala wọn à fún àwọn ní tírà ṣùgbọ́n ar-rusul ń fún wọn ní tírà àwọn aníbò wọn lẹsẹ ṣe fárkù yẹn wọn ní nítorí wípé àwọn ànábì wọn máa lo iṣẹ́ tí àwọn òjíṣẹ́ ti lò sẹ́yìn ọ̀rọ̀ wọn ni wọ́n máa fi sẹ̀rí ọ̀rọ̀ wọn ní gba wọn ayé pé ìyẹn ni pé wọn ní fún wọn ní tíà tuntun èyí tí wọ́n ti gbé wá yẹn náà ni wọ́n mọ̀ sọ pé tẹ́ bá sì lọ wo ìwé lágbájá ìwé lágbájá inú fàtó fi jẹ́ pé àwọn afá àwọn gbà tí wọ́n wá ka àwọn rúṣùl àwọn tí wọ́n kọ́kọ́ kà ó náà ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ó gbajúmọ̀ Musa Isa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam àti tani wọ́n sì ka Ibrahim wọ́n ka àtẹ̀dàkọ̀ musa wọ́n ka dáwúdà náà àwọn dáwúdà torí pé àwọn mọ́ra àwọn tá a sọ yìí wọ́n fún wọn ní tírà kí ló tí àwọn wọn fún àrẹ́bí wọ́n fún ọ̀sẹ̀ ká nù àrẹ́sìn ọdún mélòó ọdún mẹ́fà wọ́n ka nù torí pé òun ní àkọ́kọ́ òjíṣẹ́ ẹ́. Eh? iná ọ̀háiná ilẹ̀ ìkàkà máa. kàmá ọ̀háiná ìlànà. ẹ ọlọ́run ní àwọn ànábì ọ̀háiná ilẹ̀ ìkà afọ ní mèsì ọgbà wáyé kàmá ọ̀háiná ìlànà ìfà gẹ́lẹ́ bá a ṣe mí sí nùhù la ìyẹn ni wípé ọjẹ́ òjíṣẹ́ gẹ́lẹ́ bí nùhù ṣe jó jíṣẹ́ kàmá fún mi kọ́ awwalu rusul nùhù alayhi salam tọ́yì tiẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ kan. ibrahim nkọ afún òní suhuf lọ́wọ́ sọ pé ibrahim wa musa. inna hadha la fi suhufi lehule ibrahim wa musa. méjì bẹ́ẹ̀ ti dákọ̀ ibrahim wa musa ní Qur'an kò ju mẹ́ta ọba bẹ́ẹ̀ sọ́tò làálà ọba bẹ́ẹ̀ ọba bẹ́ẹ̀. ní sórọ́tù ànájímì ọba bẹ́ẹ̀ àwọn méjì àyè méjèèjì ọba bẹ́ẹ̀ níbẹ̀ tọ́lọ́ pé sọ́hófẹ́ Ibrahim wa Musa a rí ẹ̀rí pé wọ́n fún ànábì wa Ibrahim ní tíra tíra àwọn ní sọ́hóf ànábì wa Dáwúdà kí ni wọ́n fún un. وآتينا داود زبورا وآتينا داود زبورا ọlọ́dẹ àwọn ọlọ́run afúdáwúdà ní zabura ọba yẹn bẹ́ẹ̀ àìméjì náà ló ti ba inú Al-Qur'an Al-Karim ọba bẹ́ẹ̀ ní sọ́tún nìsá ọba bẹ́ẹ̀ ọba bẹ́ẹ̀ náà bí a ní وآتينا داود زبورا وآتينا داود زبورا ọba ti wá ayọ̀ ti Nuh ọyọ̀ ti Ibrahima ọyọ̀ ti Dawuda ọwọ́ akuta ọ̀rẹ́ tá ti ti Injila àwọn èèyàn wọn wá pọ̀ nínú Al-Qur'an ẹ́ torí pé Tàwórẹ́tà yẹn kódà àwọn afáàní Ọlọ́run fẹ́ẹ́ dá kọjú nítorí wípé òun gẹ́gẹ́ ni tí àwọn bànú Israel ta ni wọ́n fún tàwọ́rẹ́tà àbí Musa Injila tabi'atun aw mutammimatan li Tawra Injila jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àbí níta fi parí ọ̀rọ̀ nínú tàwọ́rẹ́tà ọ̀rọ̀ tó ń bẹ nínú Injila ó tẹ̀lé ti ń bẹ nínú tàwọ́rẹ́tà ni ńlọ fata àwọn kèfèrí ẹjẹ fi sọ pé wọ́n sọ fún ọ pé new testament àti old testament wọ́n wá sọ fún ọ pé àwọn òfin tó wà nínú old testament oní new testament tí wàá ṣe kí ni ló wá ló wá rí ni o májẹ̀mú láti májẹ̀mú kí ni májẹ̀mú tuntun èwo ni májẹ̀mú láíláí tàwọn ní tàwọn lọ́dọ̀ wọn àwọn àwọn òjíṣẹ́ nìyẹn wọ́n fún wọn ní tíra wọ́n ṣe ni wọ́n fún wọn ní tíra àwọn ànábì wọn fún wọn ibi tá a fẹ́ lọ́kọ̀ọ́. àwọn òjíṣẹ́ bí wọ́n ṣe wá pọ̀ tó yẹn ó dàkárà púpọ̀ nínú wọn ní sọ́tò ìṣúra náà ó dàkárà púpọ̀ nínú wọn àwọn òjíṣẹ́ wa ní ulul azmi na rusul a ní àwọn ulul azmi àwọn anábìtọ́ àwọn òjíṣẹ́ pàtàkì nínú ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ẹlẹ́karùn anabi wa muhammad sallallahu alayhi wa sallam. bí àǹkú wọn ṣe wájú ọdún azumi tó yìí ọlọ́run fi anabi ibrahim ṣe kudwatun hasana fún wọn bí wọ́n ṣe pàtàkì tó yìí ọlọ́run fi anabi wa ibrahim ṣe àwòkọ́ṣe fún wọn. qad kanat lakum uswatun hasanatun fi ibrahim wal ladhina ma'ahu ibi tí àlùbọ̀ ibrahim ti wá jẹ́ uswa tó asara kìí ṣe ọ̀nà kẹ́ ní gbogbo ọ̀nà lèyẹ́ lè pàṣẹ bá àlùbọ̀ ibrahim ní àpẹẹrẹ dáadáa nípa kágbá àdánwò mọ́ra uswa tó asara ni. قد كانت لكم في إبرا... أسوة حسنة في إبراهيم bọ́ba lọ Bákọ́rà ó bá ń bẹ̀bẹ̀ وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أهدي الظالمين قال لا ينال أهدي الظالمين ẹ Ibrahim nígbà tí òun náà Ọlọ́run fi àpò gbogbo ọ̀nà ládùúgbò àti gbogbo ẹ̀mú ti jẹ́ oṣù wà tún asana nípa kátàtẹ̀mọ́ra kágbà àtẹ̀mọ́ra pé ntọ́lọ́run fi ń kàn mí lọ́wọ́ ọlọ́run ní àdúgbò Ibrahim àpọ́júwe ni nípa káwá ọlọ́run láti dá ọlọ́run ọba mọ̀ àpọ́júwe ni èyí tó sọ ní bákan pé ìdí tààlà ọlọ́run ọba. wà ìdí bí tààlà Ibrahim rọ́bù bí kalimatin fatamahunna. wọ́n sì kí ó kà mọ́ sọ pé wà ìdí tààlà Ibrahim rọ́bà wo. وإذ ابتلى إبراهيم ربه وإذ, وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أهل الظالمين. ọlọ́run bá nígbà tí ọlọ́run ọba fi àdánwò kan mọ̀fọ́wọ́lù ni ibrahim ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́kọ̀ dáàmà rẹ̀ wọ́n gbé e wáwájú. wa idh ibtala ibrahim rabbuhu. ọlọ́run fi àdánwò kan ibrahim ó fi àdánwò yẹn kan. bi kalimatin. pẹ̀lú àwọn gbólóhùn kan gbólóhùn wo ni gbólóhùn wo ni apá kan náà àwọn àfa àwọn ní yẹn ni pé ànábì ibrahim ó pé ọmọ eighty years ọlọ́run wá ní ibrahim lọ́ọ́ dábẹ́ ọmọ ọdún mélòó ọgọ́rin àbí kí ni yorùbá rẹ̀ ọlọ́wọ́ ń tọ̀ kẹ́ni mọ̀tà fẹ́ fi dán àwọn onípe lọ́ọ̀rẹ́ dá abẹ́ àsìkò tó àsìkò wa tó báyìí ẹ́ tó wà lọ dá abẹ́ ìyẹn dá ní ọmọ eke gan-an a máa sọ ní àgbàlagbà ara wọn ni bí mo ṣe fẹ́ nu ẹ ọ wà lọ ọ dábẹ́ náà náà. ọ̀dà màhún náà. ọ̀dà ọ̀dà apákan náà wà fún àníbi kọ̀ọ̀dúnmí ọ̀dà pẹ̀lú àké àwọn míì ní ọ̀dà láyè tá à ń pè lóko ní àràpò ọ̀sà dábẹ́ lọ́mọ ọgọ́rin ọdún àwọn afa kan fi sọ wípé bó wà ní ànábìyẹ sálám bọ́ọ̀lù ń dábẹ́ pàtàkì pé alifitira tu khams ní wáyà títí àwọn àyíṣà ó pè ní ashara wáyà tí abirira pè ní mélòó pè márùn nínú kí lọ́kọ́ alákẹ́lẹ́ lákòókò tó kọ́ka alikitaan alikitaan kéèyàn dábẹ́ àwọn afa wa ni wọ́n bí ànábì wúlò ànábìyẹ sálám maktunan wúnyídà nàbí sallallahu alaihi wasallam wọ́n bí ànábì lẹ́ni tí wọ́n ti dábẹ́ fún wọn láti sẹ́mẹ̀ ní ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn dọ̀ọ́yìn fún Ibrahim ọlọ́run wá dẹ òpè lọ dábẹ́ lọ́mọ ọgọ́rin ọdún. wàá ibùdó Ibrahim rọ́bù bí kálímà tí ó bá lámà ó ná. àtàgbà Ibrahim sì wá lọ ṣe gbogbo ntọ́lọ́ ní kó ṣe pátá nígbà tó wá parí ẹ̀. ọ̀la inni ja'iluka linnasi imama. ọlọ́run sọ o ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe inni ja'iluka linnasi imama o ti á di ìmáàmù lónìí ó di ìmáàmù èèyàn lè jẹ́ ìmáàmù kó sì má máa ṣáájú fáwọn èèyàn kírun èèyàn lè jẹ́ al-imama fi din èèyàn lè jẹ́ al-imama fi al-ilm èèyàn lè jẹ́ al-imama fi salat. قال إني جاعلك للناس إماما. gbogbo ọ̀nà tí ẹ bá ń gbà á já darí láyé nínú ẹ̀sìn ìwà ọlọ́run mo fi àdébí Ibrahim mo fi ṣaṣáájú fún wọn. kò sí tó fẹ́ sọ nínú ìtàgbésí ayé tó nílé àpọ́jú ara àdébí Ibrahim. قال ومن ذريتي ọlọ́run wá fèsì pé láyà náà lu ahadi bọ̀. قال لا ينال عهد الظالمين. Ibrahim wá wò pé orí ńlá lélẹ̀ ọlọ́run wà mí lórí ìyàtí ọlọ́run yóò kó ka àwọn ọmọ mi náà ọmọ Ibrahim ní ọlọ́run jẹ́ kó ka àwọn ọmọ mi náà jẹ́ wọ́n jẹ́ ìmọ̀ wàmí dùrì yàtí. ọlọ́ni ní kò ní rí bẹ́ẹ̀ oṣù gbọ́n láyà náà lọ àdìgọ́ ni. láyà náà lọ àdìgọ́ ni mí. ẹ láyà náà lọ àdìgọ́ ni mí. ọ̀nà láyà náà lọ èyí tí ọba ṣe bó ṣe ṣe nù àdéhùn yìí ò ní pé lórí ẹ̀ ọjọ́ àfa wa ní ọlọ́run bó ṣe sọ̀rọ̀ mi jẹ́ ta ọmọ mi lórí bẹ́ẹ̀ wọ́n kéwù ni o. òun ó ṣe kí ni. òun ó kéwù àwọn náà ó kéwù ẹja àwọn náà ó fara gbò ó jẹ àwọn náà ó fara gbò lẹ̀ tí wọ́n fi ní mọ̀ náà ẹ wọn bá fara gbolẹ̀ fún yẹn wọn wá nínú oríire tí wọn wá lè ṣe ni pé kí wọn lè bá àwọn kankan lé ṣùgbọ́n àwọn náà ṣekú àwọn oríire tí wọn lè ṣe pé àwọn tí àjọ tí wọn ti rà pamọ́ àwọn lè bá tí ó lè mọ̀ sí lọ́jà mọ́ nígbà tí wọ́n dàgbà. bìjì dín láàbì jáde kò lò má dín fàhálì jáde. بلا جد بمجد فهل جد بلا جد بمجد kò sí kìí ṣe kìí ṣe pé bàbá bàbá mi làfà ìgbìyànjú lọ́wọ́ kọ́ sí ìgbìyànjú bàbá wa ṣe gbìyànjú tán tó bá wá fẹ́ dẹni ẹ̀yìn ó ṣe gbìyànjú ọlọ́run wá tó lọ tó wá láwọn bàbá rẹ̀ ọ̀ wá lè máa fi àfikún gbìyànjú ẹ̀ pẹ̀lú táwọn bàbá rẹ̀ kó wá di ẹ̀yìn fún tó ti yé etí àfàsọ ti wọn ni pé ìgbìyànjú ló ní kìí ṣe pé pé ti bàbá bàbá ló fi rí ẹ̀yìn. Yeye bẹ́ẹ̀ lábìjà ní kòlòmájẹ́dẹ́. Gbogbo ẹ̀yẹ pé ẹ̀rọ fẹ́ mọ di ẹni apọ́nlé ẹni ìyẹn ẹni tí wọ́n mọ̀ kí ìgbìyànjú ni kìí ṣe pé bàbá bàbá ẹni ló jẹ́ bẹ́ẹ̀. Yeye lábìjà ní kòlòmájẹ́dẹ́. Fàálíjà dùn bí lájà dé. مجد فالجد بلا but atúwárí àwọn àfáàmì tó gbé rárá bó bá ṣe gbìyànjú náà ètò bá bá ń lé náà lékun ètò bá bá ń lé ètò bá bá ń lé òun náà lékun yóò mọ wá jẹ́ ziyada fún torí pé ibinu yẹn ṣẹ́ wo àlẹ́ amẹ́ríkà náà wà lédùn. àlẹ́ ibinu yẹn ṣẹ́ wo àlẹ́ amẹ́ríkà náà wà lédùn. الأصول عليها ينبت الشجرة إن الأصول عليها ينبت الشجرة إن الأصول عليها ينبت الشجر مفر على هو ما فاو ما سكين òun ọmọ àfáà lòun tó wá gbìyànjú kún òun bá àwọn nǹkan tí wọ́n bá ń lé wọ́n máa ní wo túlé yín tọ́jú tó bá o ọ̀tọ̀ ni tó bá o ọ̀tọ̀ ni tó bá o bẹ́ẹ̀ mi bá tú wọ́dúrópù àwọn àbá tọ̀. o lè bá dò ó. o lè bá dò ó. ìgò góòlù. o lè bá mọnu mọ. o sì lè gbá kàǹtì òkú jáde. àbá àwọn àwọn àwọn afá àwọn lè ní àwọn tí a jọun jọun jọun tó lè mọ̀ sí ń gbá mọ́. ọmọ wọn lè dókè ah tafsiru ìwé wa náà àwọn àbá wa lẹ́jọ́ wọn kọ́ àwọn àbá wa náà kà á òun ó sì mọ wá kà á yọmọ wá sáǹfààní bí wọn bá lọ wárò ẹ lọ́jà ọkàn mọ wọ́rọ̀ rẹ kí onímọ̀ bí ti mú. àbá hmm. sọ pé àlẹ́ ibùnú yà ń ṣàwọ̀ àlàmà káàna wà lídùú. àlẹ́ ibùnú yà ń ṣàwọ̀ àlàmà káàna wà lídùú. ìnàlẹ̀ òṣòlà. mọ̀sọ́lá àlẹ́ ìhà yá ń bò tó ìṣàlẹ̀. bẹ́ẹ̀ náà ni ọmọ kí lọ́dọ̀ àfa rẹ̀ ọmọ kí lọ́dọ̀ àfa rẹ̀ tó bá farabalẹ̀ dáadáa á sàǹfààní bíbẹ̀ orí wùsùlù tiẹ̀ nìyẹn. ìnàlẹ̀ wùsùlù àlẹ́ ìhà yá ń bò tó ìṣàjàrò. lọ́dọ̀ àfa ti máa kọ́kọ́ rí àwọn tíra tí a báyìí mo ní lọ́dọ̀ ọ̀sítàṣù wájú báyìí ọ̀nà ọkọ̀ lọ́yà yóò lọ́ra rú ẹ̀ èmi ò fi lọ́ra dúrà. alama kana walido. ẹ walido ẹ pé àwọn àfa àwọn ọmọ pé àwọn àfa àwọn ní aliwalid nítorí pé àwọn ni òǹbí tí wọ́n bí ọ nínú mà ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹgbẹ́ wọn dáhùn ní fọdátò sheikh aliwalid ẹni tí ó bí ẹni tí a ti ara rẹ̀ jáde nínú mà nìyẹn àbáwá ní àlè ibinu ya ń ṣàwọ́ àlẹ́ àmẹ́ kí àná àlè ibinu ya. ń. ينشر على ما كان والده إن الوصول عليها ينبت الشجر إن الوصول عليها anabiwa Ibrahim alayhi salam Ọlọ́run fi sàpèjúwe ọwọ àtọrọ báwọn ọmọ ọlọsẹ láyà náà lọ àdìsọ lìmí náà. àwọn tó bá jẹ́ alábòsí nínú àwọn ọmọ rẹ kò sí àdéhùn tí mo bọ́ gbé ìwọ àdébí Ibrahim kò ní ìyẹn ni pé ẹni tí èyí bá salábòsí nínú wọn àdéhùn mu ní àdéhùn kò ní ka alábòsí ní gbogbo ọ̀nà kọ́díkà nẹ́tì lakọ́ sọ́wọ́tọ̀ àsánàtọ̀ fi Ibrahima. kọ́díkà nẹ́tì lakọ́ sọ́wọ́tọ̀ àsánàtọ̀ fi Ibrahima wàlẹ́bínà máa. tẹ bá sì wo kò sí tẹ bá wo nípa alihilmu ká lé àtẹ̀mọ́ra ẹ lọ sọ́tò sọ́fàtì ká lé àtẹ̀mọ́ra ká lé àgbàmọ́ra àdẹ́wò ṣe bí ẹ̀rọ Ibrahima alayhi salam lọ́lọ́ ní kọ́ pa ọmọ rẹ̀ ismail ọlọ́run ní kó dúró fóun anabiwa ibrahim alayhi salam kò sì yí ọ̀rọ̀ ọlọ́run bá padà kò yí ọ̀rọ̀ ọlọ́run padà pẹ́ẹ́pẹ́ ẹ̀rí sọ pàtì kò yí. rọ̀bì habili mina sọ̀lìhìn fàbàṣàrùnà òbí gùlámin halim falẹ́mà balagọ́ máa ń sáyà. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبتي افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ستجدني فلما أسلما وتله للجبين ونذيناه أن يا إبراهيم قد, قد صدقت رعيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين. ọlọ́run ọba sọ fún wa nípa ànábì Ibrahim àti dèbí à a máa kọ́kọ́ ṣe ìfúbátù wípé àlọ́ Ibrahim àpéjúwe dáadáa ní gbogbo ọ̀nà gbogbo ọ̀nà nípa kágbàdẹ́wò kálátẹ̀mọ́ra tọ́lọ̀ ń fẹ́ àmì Ibrahim ọ̀gá ni ọlọ́run ní ń sọ wípé rọ́bì abúlé minas salihin. rọ́bì abúlé minas salihin. ayé Ibrahim ń bẹ lọ́wọ́ ń bẹ lọ́wọ́ pé ọlọ́run ọba ọ̀wájọ́ ọ̀wá fún mi lọ́mọ dùnú ọmọ àtúntò ojú. bàbá ṣàrùn náà ń dìbò láàmì ní àlè. ọlọ́run ní àwọn ọlọ́run afúnirò pé ó bímọ halim ọmọ tí ó jẹ́ àtàmìíràn bíi tiẹ̀ náà. fọlọ́mà balagọ̀ máa ń sáyà. fọlọ́mà balagọ̀ máa ń sáyà nígbà tó ní pọ́nmọ yẹn dàgbà tó ti tó máa bá lọ bá bọ̀ tó ti tó máa mú káàkiri àgbọ̀ọ́lé tó ti tó máa ránṣẹ́. kọ́ọ̀lá àbùnáyà. ọlọ́run wá ń sọ fún ọmọ rẹ̀ pé ìwọ ọmọ mi sì máa. ìnì a ní àtìbá òkà ó ní mo rí mo rí lójú ra mi pé mo ń dú ọ. fanfori mada tọrọ. wọn náà wòye sí tí mo sọ ìkíni ráàyò kí lórí sí. kọ́lá yá bá ifá lù. ẹni pé àdéhùn náà lélẹ̀ àdéhùn Ibrahim kò jẹ́jẹ́ o táwọn afáàmọ sọ pé ó jẹ́jẹ́ pé wọ́n fọmọ òun dúró fọlọ́ rárá o. kọ́lá yá bu náà yá iná àrọ́ bílí màná mi ó ní òun lójú ra òun ni ru'yatul anbiya wahyun àlátàwọn ànábì ọlọ́run bá sì láàárẹ̀ wahyun òun ti gbọ́ yé pé ajẹ́ pé ọlọ́run fẹ́ kó o ṣe bẹ́ẹ̀ nù. فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ọmọ rẹ Ọlọ́run àwọn ọmọ wa ṣe wá ní ọmọ rẹ fún wa àwọn tó bùn wa ṣe wọn lọmọ rẹ fún wa wọn sàmú wa bànújẹ́ fún wa. قال يا أبت if alimatu maru. ó ní wàá bá mi ṣe if alimatu maru ntọ́lọ̀ ń pọ́ lásán ó yà sí bẹ́ẹ̀. sàtàjì lóní insha Allah mina sabirin sàtàjì lóní insha Allah mina sabirin. ọlọ́run ní ó bá mi pẹ̀lú ìyọ̀dọ́ lọ́run mina sabirin sùúrù ó bá mi ló ń sùúrù mi ní ìyọ̀lá lórí àlámọ̀ rẹ̀ yẹn gbogbo àfọlọ́ látara rẹ̀ falama asilama. falama asilama ló yẹ kó jẹ. falama asilama wàtàlá wọlé jàmí. falama asilama eh, àbúrò mu wa níbà ni. falama asilama. nígbà tí bàbá ti gbà fọlọ́n tọ́mọ ti gbà fọlọ́n asilama nù wọ́n di méjì. falama. Eh, àwọn méjì wọ́n bá ní falama asilama ìkẹ́gbà ìkọ̀ ọ̀gbà nù falamma asilama. nígbà tí àwọn méjèèjì wá jọ gbà fọ́lọ́run tán. wàtàláwù lè jẹ̀bi. wàtàláwù lè jẹ̀bi. Ibrahim wá mú ọmọ rẹ̀ iwájú orí báyìí ọpọ́n orí ọwọ́ àfi dólẹ̀ báyìí ọkọ̀ ojú ẹ̀ bolẹ̀ ọ̀fẹ́ ẹ̀dùn fọ́lọ́run kò da ojú ẹ̀ kòkè kọ́mọ̀ ń ba ráfà wà rahma àánú àti kẹ́tùmọ̀ láàrin òbí sọ́mọ kọ́mọ̀ gbé ńgbà tó wá fẹ́ du ó wá dojú ẹ̀ bolẹ̀ kọ́ má bàa rí ìkẹ́ tó yẹ kó fi bọ́mọ yẹn lórí láti tẹ̀lé àṣẹ lọ. ìlìjàbí wọn àdá iná àwọn àyà ìbẹ̀rọ ọ̀dẹ sọ̀dá kó tàrọ̀ yá. iná kàdálíkà náà jẹ́ mọ̀ iná kàdálíkà náà jẹ́ mọ̀ هذا له البلاء إن هذا له إن هذا لهو البلاء المبين ó ní ọlọ́run ní àdàdà iná ayé Ibrahim kọ́ sọ́dọ̀ kọ́ rúùyà ọlọ́run ní àwa pè wò àwa pè pè láti sábà. ayé Ibrahim ìwọ Ibrahim. kọ́ni sọ́dọ̀ kìtà rúùyà. ogun ti paasi ló ń bi eléyìí àlátọ́ ọlá ẹ̀ o ti mú wá sí musẹ̀. inna kadhalika najzil muhsinin. sẹ́yìn mo fi ọlọ́run sọ pé kọ́ni àfọyín ta nùdọ̀rọ̀ o ti pé ẹ̀jẹ̀ rẹ̀ kọ́dísọ́dà kúta rúyà. alátọ́ọ̀lá ó ti sọ dáka rẹ̀ ó ti mú wá sí ìmúṣẹ ó ti gbà lódodo ti ṣiṣẹ́ tọ̀. ìlú arábì Ibrahim kò jẹ́jẹ́ o kò jẹ́jẹ́ o ó lálàá ni ó sì pé alátọ́ọ̀lá ó mú wá sí ìmúṣẹ inna kàdálíkà náà jísìlì mọ́sìnì. kàdálíkà náà jísìlì mọ́sìnì ẹ̀ bá jẹ́ ní rẹ bá a ṣe máa ń sanwó lẹ́sàn-án rẹ̀ àyè jẹ́ inna kàdálíkà inna kàdálíkà náà jísìlì mọ́sìnì. inna hadha lawal bala olmobe. inna hadha lawal bala olmobe ọlọ́ni ẹ wo tá a fi kàbùrọ̀ yìí mọ̀lá wọlé balẹ̀ wúlì mọ̀bì àdéhùn tó fojú wọn ti gbogbo ayé mọ̀ ká dẹ́wò ni ẹni ò fogbó ara bímọ ọlọ́run tó wá ní ọlọ́ dùn fóun ó sì gbà ẹ rí i pé hílímù nìyẹn ìgbà ẹ ẹ àtẹ̀mọ́ra àwọn àfisọ pé wáyé dá tu síbùkà kọ̀sọ́ọ̀sọ̀ tó pátá hámálí. وإذا تصبك خصاصة فتأمله فإذا تصيبك خصوصة فتأملي الطلاب الآن لا يحفظون استغني ما أغنى ربك بالغنى وإذا تصيبك خصوصة فتأملي وإذا تصيبك خصوصة عملي استغني ما كرب ربك بالغنى استغني ما كرب ربك بالغنى وإذا تصبك خصاصة فتحملي فإذا تصبك كخصاصة فتأملي فإذا تصب كخصاصة فتأملي. ẹ tọ́lọ́ bá ṣe fún ọ lórí gbà á ṣùgbọ́n tọ́lọ́ bá wá fi àwọn kankan kàn án lórí ẹ̀ tàhámẹ́lì wọn náà gbàgbà mára. ìdán anabi Ibrahim aleyhi salam ó ní àgbà mára uswatun hasana òun ni anabi ibrahim. qad kanat lakum uswatun hasanatun fi ibrahim walladhina ma. àti ìwọ ntọ́nà ọba torí ẹ̀ sọ̀rọ̀ ọkùnrin ẹ̀ ń bí ẹ o àmì àkọ́kọ́ sọ pé uswatun hasana àwòkọ́sí dáadáa ní ibrahim gbogbo ọ̀nà. ọlọ́run wa ní káka wọ́ díẹ̀ ká yẹn káwá wọ bẹ̀ ní ìjọba ìjọba ìṣàlọ́. walladhina ma'ahu. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء من ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ọlọ́run wa fẹ́ sọ bí tó gbàjẹ́ uswatu asara fún wa bí nisbati ila hadhi isura. قد كانت لكم أسوة حسنة في إبراهيم. sẹ́bẹ̀ pé ọ̀rọ̀ àwọn kẹfìrí là ń bá bọ̀. kò wá gbé ti bó ṣe fara mọ́ rẹ̀ tá a kò gbé wá ń bì kò gbé ti bó ṣe lágbàmọ́ra kò gbé gbogbo tọ́lọ́run fi kàrí Ibrahim kò gbé wá ń bì torí pé ọ fẹ́ kó jẹ́ pé ntí ọ̀nà sábà ntí ọ̀bà bí mu gbé wá fún wa. ẹ ọlọ́run wá ní dáadáa wà ara anabi ibrahim walladhina ma'ahu àti àwọn tó wà pẹ̀lú anabi ibrahim. idh qalu liqawmihim njọ tí wọ́n ń jáde tí wọ́n ń sọ fún àwọn èèyàn wọn. inna bura'u minkum. wọ́n ń sọ fún àwọn èèyàn pé inna bura'u minkum àwa tá ẹ rí àmọ̀ yín rí àti bọ́pá bọ́sẹ̀ kù níbi àlámọ̀ rí alámọ̀rí ọ̀dà wa àti yín papọ̀ mọ́. wà mí má tààbùdó nàní ìjọ ní lọ. àti àwọn tí ntẹ́ tó ń sìn lẹ́yìn ọlọ́run abọ́kábọ́sẹ̀ kò ń bi tiwọn náà àmọ́ wọn rí. kàfárúná bí kò ń wà lọ́dà báyìí wà báyìí náà kò ń wọlé àdá. kàfárúná bí kò ìyẹn ni wípé kàfárúná bìtọ̀rì kọ́tìkùn wọ̀bìdì ìnìkò kẹfẹ́ rí tẹ́ kúfùrù tẹ́ ń ṣe ẹ̀sẹ̀ àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run àti ọ̀nà tẹ́ńtọ̀ àwa ṣe kúfùrù sí nítorí pé àlìkúfùrù bìlìkúfùrì wà tọ̀wàgìt òun náà ni alìmáàn àlìkúfùrù bìlìkúfùrì wà tọ̀wàgìt wà alìmáàn kéèyàn ní kó o ṣe kèfèrí sí ntí kèfèrí gbé dání àti àwọn táwọn èèyàn pè lọ́rọ̀ lẹ́yìn ọlọ́run ògangan ní ìgbàgbọ́. كفرنا بكم كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا ورضا بالكفر كفر الرضا bilukufuri wàtọwàgùt kúfùrù kò sọ pé àtọwàgìtì rẹ àwọn afáàmọ sọ̀rọ̀ nípa. a sọ pé alukufuru bilukufuri wàtọwàgìt aliman wàrídọ bilukufuri wàtọwàgìt mẹ́ta bilukufuru tó bá ti jẹ́ pé tí kẹfìrí gbé dání àti àwọn táwọn èèyàn ń ṣe lẹ́yìn ọlọ́run ẹ àwọn tọ̀gùtù ti jẹ́ pé kẹfìrí tọ̀wàgìtì àwọn ẹ̀yún lọ lé ọ nígbàgbọ́ sí ìwọ náà ó ti di kèfèrí nìyẹn ọyọ́rú sí wọn ó di kèfèrí àmọ́ o gbà fún wọn ó ṣe kèfèrí sí ní tí wọ́n ń ṣe àti àwọn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ìgbàgbọ́ wà lọ́dọ̀ rẹ̀ sáà lè sọkọ́ yíra ẹ̀. القلب بالكفر والطواغيت هي الإيمان والرضا بالكفر والطواغيت هي الكفر اللي هو قل والإيمان ànábì Ibrahim عليه السلام والذين معه àti àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ pẹ̀lú ẹ̀ apàdà sàlàyé tafsiru à ń tu lọ́ni ìjọba ìjọba àwọn abọ́ lọ́n bóòló ṣe ṣẹlẹ̀ láàrin wọn àwọn wo ló kàn ọ̀nà wo náà gbégbá ọdún wo lànà ànábì Ibrahim wà ń gbà náà ọjọ́ orí ẹ̀ tó bò ọlọ́run wa ni wọ́n sọ fún wa pé kàfá. ọlú líka omi iná búrọ̀ áhù mẹ́kan wà mí mà tábùdú náà mi dùn nílá. كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا بدا بيننا وبينكم العداوة ọlọ́ọ̀gbà tí kẹfẹ́ rí gbé lọ́wọ́ gbàgbọ́ o tún wá ń bá sọ̀rẹ́ ah, ìmọ̀ ní ìjókòó sára rẹ̀ wabada bainana wabaina kumula adawa tu alibagidọ. adawa ìjọta walibagidọ àti kórìíra ó ti yóò máa fojú hàn láàrin àwa àti yín látòní lọ abadan yóò sì máa lọ bẹ́ẹ̀ gbére ntòlémọ́jọ́ lọ bẹ́ẹ̀ ni pé. àtàtúmínú billahi wahada. títí tẹ́ fi ní gbàgbọ́ nínú ọlọ́run ọ̀kan ṣoṣo tá à ń pè yín sí. illa kaula Ibrahim illa kaula Ibrahim ìmàlẹ́ àbí yín lẹ́àbí. ilá kọ́wọ́lá Ibrahim lẹ́àbí ọlọ́run ní ṣùgbọ́n kò sí àwòkọ́ṣe kò sí àwòkọ́ṣe fún yín nípa tí ànábì Ibrahim sọ fún bàbá rẹ̀ bó ṣe tún ni ṣàkóso ọkọ sọlọ́kè pé àwòkọ́ṣe ń bẹ fún yín lára Ibrahim àtàwọn tọ́gbà pọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ní ilá kọ́wọ́lá Ibrahim ilá kọ́wọ́lá Ibrahim lẹ́àbí. yàtọ̀ sí ìṣètúnáwó nìyẹn yàtọ̀ sí ntí Ibrahim sọ fún bàbá rẹ̀ ìyá ẹ̀ bọ̀dọ̀ fi kọ́ sí ẹ̀ bọ̀dọ̀ fi kọ́ sí ẹ̀ Ibrahim kí ló sọ. làásìtàgì mìíràn nílẹ̀ kàwá mọ́ àmúlẹ̀kọ́ lákàmínà lọ́ ìmí ṣe. làásìtàgì mìíràn nílẹ̀ kàwá Ibrahim ní wo bàbá mi ń tọrọ àforíjì fún ọlọ́run ń tọ́ ń bọ̀ wá àforíjì وما أملك لك من الله من شيء ẹ bó jẹ́ pé yìí ní kápá lọ́dọ̀ ọlọ́run láti láti lè kò sí tí mo lè ṣe fún ọlọ́run níwájú ọlọ́run yìí lè sọ pé tọ́lọ́ máa fẹ́ fi ọ̀rọ̀ láì dáa kọ́ mọ́ fi ọ̀rọ̀ àmọ́ ń bọ̀ tọrọ àforíjì. Rabbana. níbo ti sọ bẹ́ẹ̀ àdèbẹ̀jọ̀bẹ̀jọ̀. Rabbana. sọ́sì tọrọ àforíjì yẹn àdèbẹ̀. Rabbana. kí lọ́n fi wá bá ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ọmọ òpin bóun ni àdúrà yẹn ṣe ná sábàáyà yẹn bóun ni àdúrà yẹn ṣe báyà yẹn mu ń gbé àwọn sọ fáwọn kẹfìrí tẹ pé inna bura'ahu minkum à ní nǹkan kan bá yín ṣe mọ́ bàdà kàfàdúnà bíkún gbogbo ń tẹ̀sí àgbàgbọ́ ọ̀tá sì ti bẹ̀rẹ̀ wọ́n declare war against àwọn kẹfìrí wọn wà lè dá sí wọn lè dá sí agbára wọn ò lè ka wọn ní iṣẹ́ bí àwọn kẹfìrí wọn mọ̀yàn bí àwọn kẹfìrí wọn nípò bí àwọn kẹfìrí wọn ò lẹ́nu bí àwọn kẹfìrí wọn àpọ̀ tó wọn ló ń kà wọ́n wá padà ọ̀dọ̀ ọlọ́run. rọ́bànà alẹ́ kọ́tà wá kọ́lì náà wá yìí olúwa wa alẹ́ kọ́tà wá kọ́lì náà àti wá sọ báyìí aṣọ sí ọlọ́run ni. alẹ́ kọ́tà wá kọ́lì náà. ládùúgbò ẹ mélòó ni ẹ̀yin mùsùlùmí níbi iṣẹ́ mélòó ni nínú ìlú mélòó lẹ́nu mélòó lẹ́nu yín tọrọ mbẹ́ rọ́bánà alẹ́ kàtàwà kálínà. nílé ìwé gẹ́gẹ́ tẹ́ ẹ lẹ́nkọ́ la ń jọ mélòó lẹ jẹ́ mélòó lẹ jẹ́ sí wọn. rọ́bánà alẹ́ kàtàwà ẹ gbọ́dọ̀ wa kọ́lẹ̀ ẹ sọ kankan lójú pé ọ̀tá wa ní ẹwà pàlọ́ lọ́lọ́. rọ́bánà alẹ́ kàtàwà kálínà. olúwa wa ìwọ lọ́run lágbára lé. wà ilé ìkà nẹ́bí àlè ìnáàbà ìnáàbà ó náà ronú padà àròjọ ìmọ̀ sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run wa ilé ga anábìnà ìwọ ọlọ́run tó yẹlá sì mọ sẹ́rí padà sí gbogbo gbàlá àmọ̀rònú kan ọ́. wà ilé ìkàlẹ̀ máa ṣe é. ọ̀dọ̀ ẹ náà sì ní gbogbo àlámọ̀rí lá padà kó padà wá. wà ilé ìkàlẹ̀ máa ṣe é. wọ́n tó ṣe àwọn àdúrà mi wọ́n ṣe àwọn àdúrà mi ṣàlọ̀ tààlà nítorí ìjọba wàá sẹ̀ bọ́ nínú àti tú àyà ó wà kó tafsirul àyà màánà àyà nù ó wà kó tafsirul àyà àwọn àbọ̀sọ̀rọ̀ tafsirul rẹ̀ bó o ní àwọn tó ṣe láàrin ànábì Ibrahim àti àwọn kọ́ọ̀mù rẹ̀ àti kí ni àwọn tí ó jẹ́ ẹ̀kọ́ tá a fẹ́ fà jáde fún wa abẹ́rẹ́ subhanahu wa ta'ala kó jọ kó fún alágbóyè àwọn ọ̀rọ̀ yẹn kó mú wa dúró kó sì jẹ́ aláfẹ̀yìntì tiwa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum wa rahmatullahi wa barakatuh.